أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله اللهم اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي إخواني في الإسلام أحييكم بتحية إسلامية وبركاته أقول السلام عليكم ورحمة الله وبركاته السلام ورحمة الله وبركاته أتوقف الله الحمد لله أتوقف الله عليك الحمد لله رب العالمين بس أدعي أقوى ولدك بقلوب الحمد لله رب العالمين àwọn àfáwà tí wọ́n fẹ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mo bẹ̀yìn púpọ̀ bí ẹ má bínú gẹ́gẹ́ bí àdéhùn tí èmi àti bàbá ọlọ́mọ òníjọ sọ òun náà ni pé sọ̀látò náà tàbá ti fẹ́ lọ kí wọ́n padà sí ìlú wa ní ìlú Ìṣẹ́yìn tó sì jẹ́ pé bẹ́ẹ̀ náà wọ́n ṣe wí nígbà tí à ń bọ̀ wá bí bàtà ti dé ọjọ́ wọn mọ bádà ìyanu tí ọ̀rẹ́ mi sọ ìyá àpáwà Ibrahim akóredé mo táwọn ẹ̀kọ́ gbé sí ilé tí ni pé a ṣe pàpàpà ṣùgbọ́n mo padà rí pé ó yá wọ́n padà wọ́pọ́jọ́ ìṣẹ́ lọ akọ́kọ́ lọ kí wọn á mo wá kíyèsí kó dàbí pé bàbá ọlọ́mọdé èmi mo kíyèsí bẹ́ẹ̀ bàbá ọlọ́mọ rí pé kíyèsí pé ń rí òun lálábòsí ó jẹ́ bí bàbá ọlọ́mọ ṣe ló bí ẹ̀rọ bínú sáwọn àfáà ẹ̀rẹ̀ ṣe sòrò ẹ̀rẹ̀ ṣe sòrò a ti gbà fọ́lọ́hùn ṣùgbọ́n kí n tó sọ ọ́lẹ̀ kan sí kí àfọ́ ọmọbìnrin ẹ̀dá ọmọbìnrin wọ́n ti jú mi ni ọwọ́ tí wọ́n gbọ́nyí ẹlẹ́kùnmájẹ̀ mo kí àwọn afáwà tó wà nídìí òkú èmi ọmọ wọn ṣùgbọ́n bàbá ọlọ́mọ sọ fún mi pé ọmọ ọ̀sẹ́yìn ni wọ́n ẹlẹ́sìn àwọn afáwà àbúrọ̀wò alìmọ̀pàdútì ní ìdáhùn tọ́nà bá kí ọlọ́wà sí dáadáa fún yí mo kí yín mo wá kí gbogbo àwọn tó tẹ̀lé yín wá mo sì kí àwọn àlùfáà àti sọpọ́pọ́ dé ìmọ̀ ọkọ yín ọlọ́run bá mọ̀ yìí mo sì kí gbogbo àwọn alábàáṣe àwọn ọ̀rẹ́ gbogbo wa ni mo kí lápapọ̀ mo wá kí màmá mi ìyẹn màmá bàbá ọlọ́mọ òní àwọn ọlọ́run fi ìjókòó yìí ló fi kẹ́ púpọ̀ jù Orúkọ àwọn aláàjì wa Abdullatif Adéléké ọlọ́nkọba àfọ̀rúkẹ́ wọn. Lóhun tí wọ́n ṣe lẹ́ ìrìnàlà wá ní ìjẹun ẹ̀ lónìí. Ìlànjú pẹ́kọ́rọ́ wọn bá lónìí. Ọlọ́nkọba lékè ọlá tí wọ́n bá wà nínú kẹ́ báwa sàlékùn kẹ́ wọn ò. Àmín. Àìbá wa mọ̀ wọ́n lè máa إلا منا ọwá kí gbogbo ẹ̀yàn ọ̀rẹ́ mi sẹ́wà ń jòkó ẹ̀yàn ọ̀rẹ́ mi àtàtà ọjọ́ ti lọ ẹ̀dàpẹ̀ ti ti bẹ̀rẹ̀ wà sí àkọ́dé tí wọ́n fún mi pé fáfi sọ̀rọ̀ òun náà ni kéyìfà nẹ́lìdú wọ́lẹ̀dà sọ̀rẹ̀ à kéyìfà nẹ́lìdú wọ́lẹ̀dà sọ̀rẹ̀ à gbogbo láti fẹ́ bímọ rẹ̀ bóò láti fẹ́ bímọ gidi bóò láti fẹ́ bímọ tí ó dà ọmọ èyí tó ṣe fẹ́ ọlọ́run bàbá lẹ́fẹ́ ọlá ń jogún ẹ̀ fún àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní sì fi ń bá wọn bèèrè ló jẹ́ gidi gbáàrù sílẹ̀kùn kìí ṣe bí mo ṣe tó lọ́nà bá máa fi jogún ọmọ fún ni ẹlòmí ń ó lè má jù jẹ́gẹ́jẹ́gẹ́ lọ tó bá súnmọ́ bí mẹ́ta lé mi bọ́bá tó súnmọ́ lẹ́lẹ́kejì mẹ́rin ní ọlọ òun sì níyì kó tó rí jàrí wọn láàárọ̀ ìpàtìkòkò ọlọ́run bọ́ wá sí ẹlòmí débi pé ó bá fẹ́ máa fi mílìkì tó bá fẹ́ máa fi kọ owó tó jẹun ọlọ́run bá kẹ níbẹ̀ ṣùgbọ́n ọlọ́run kẹsẹ̀ bẹ̀ fún ni ọba àsúnmọ́ igba obìnrin ibi pẹlẹbẹ náà ni àwọn dúpẹ́ fọ́nà tọ́nà ọba ń jogún àwọn ọmọ yìí fún wa ọlọ́run dákun má fi wọn láwa lójú gbogbo àwọn ọmọ wa dákun bá ṣe wọ́n lólú ọmọ báwọn ṣe wọ́n lólókìkí èèyàn báwa ṣe wọ́n lólórí eré báwa ṣe wọ́n ní ọmọ alálùbáríkà ọlọ́lá ọlọ́lá ọ̀wọ́já ìdájọ́ ìdájọ́ كيف n fà náà lè wọ́n lẹ́dẹ̀ sọ̀rẹ̀ bó láti fẹ́ bí mọ́ rí ìsìn alákọ̀ọ́kọ́ ìrìtìyà rẹ̀ òun tí a bá fẹ́ bí mọ́ rí èèyàn sẹ́sà àyà rí fọ́mọ èèyàn ló gbogbo ẹni yóò ti bá rẹ̀ tẹ́ pé ọmọ réwù mi bí ọmọ réwù mi bí ọmọ réwù mi bí yóò sẹ́sà àyà rí fọ́mọ ẹ̀ ọ̀nà ẹwọ́ làá fímọ̀ pé ìyá ìyá rẹ̀ ni a máa ń mọ̀ látara múra rẹ̀ a máa ń mọ̀ látara sọ̀rọ̀ rẹ̀ a máa ń mọ̀ látara pé ìfúra mọ̀ fólùjọsìn ni a sì máa ń mọ̀ látara àwọn ohun bí torí pé àlejò Muhammad sallallahu alaihi wasallam ó ní pé tún ta olè mọ́rí ájú lè arùgbà wọ́n máa ń fẹ́ obìnrin torí nǹkan náà ìgbà tó bẹ̀rẹ̀ sí kà wọn a máa fẹ́ obìnrin ìjì ní ha nítorí ẹ̀sìn rẹ̀ ẹ̀bí wọn ìpè fásitì fá ìlànà àti ìpè ẹ̀sìn ní kó wo lára ìyàtọ̀ fẹ́ jẹ́ kí ọmọ bímọ ọmọ bímọ fún ọ ẹ̀sìn ní òwúlá rẹ̀ ẹ̀sìn sásọ̀ aṣọ bẹ̀ẹ̀bẹ̀ ohun tí mo gbà lóògbé pé sásọ ni pé kò túmọ̀ sí pípọ́ mi ọ jẹ́lẹ́hà ni pé ọwá jẹ́ ẹlẹ́sìn nǹkan làwọn náà rí lórílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n a máa mọ ẹlẹ́sìn látara pé bóò ní sínsẹ́sì bóò ní wákàtí mọ́ra àwọn ẹ̀ ìgbà táà jọ ń sọ fúnra pa afẹ́fẹ́ra wa lásìkò wọn bá tó bóò ní sí díẹ̀ yóò jẹ́ ká máa mọ̀ pé alihamdulillah ẹlẹ́sìn lè léyìn tó tọ́ bàbá fẹ́ máa náwó fún bóò ní sí máa ń ṣe ṣé múwá múwá lọ́rọ̀ rẹ̀ ní táà sọ pé ṣé ìgbé ọ̀rọ̀ kalẹ̀ pé òun sáré bùkátà òun sáré bùkátà tá a sọ pé kò mọ kò lọ́mọlúwàbí àbí kò ní ìwà. Àlébí wa Muhammad sallallahu alaihi wa sallam ó ní pé fásitì ọ̀gbìdá ti jí ẹ̀sìn ní táwọn tàbá fẹ́ fẹ́ ìyàwó tí ó máa bímọ fún wa òun ni òní lé ká múlẹ̀ gbòmù ní òníjà kábàámà ní òníjà fọwọ́ àbámọ̀. Àlébí wa Muhammad sallallahu alaihi wa sallam ó ní pé àdúnyà màtá ilé ayé ìdún wọ́n kọ́ ìrìn màtá ìdúnyà Ìrùn táàbù mọ̀ pé ní ayé yìí, pàápín dúdú rẹ̀, oníkọ́lọ̀ owó fi obìnrin tó já òfìsẹ́gùn yìí. Àtúsọ̀ yìí, bẹ́ẹ̀ náà wá ní ìdàbí ìdínáwó. Gbogbo obìnrin tó bá wò fóun fẹ́ bímọ rẹ̀, ọ̀pọ̀ tó já ní kóhun ní owó ọkọ rẹ ọkọ tó gbádùn ọkọ tó lálàáfíà ọkọ tó yẹjú èèyàn máa mọ̀ pé ọkọ yìí tí mo fẹ́ fẹ́ yìí gbádùn látara sọ̀rọ̀sọ̀rọ̀ rẹ̀ èèyàn máa mọ̀ pọ́ gbádùn látara lálàáfíà rẹ̀ àgbọ̀rí pé ọkọ mi ń fòdé púpọ̀ láńdé ni ẹni tí ń sí kí gbogbo ìgbà ni ó sì gbọ́ rí pé ẹnìkẹ́ tó ṣe pé ń wà pàdé ládùúgbò tàbí jáde káàkiri ìmọ̀ ń fún yẹn ní ọkọ̀ tó ti láti jẹ́ pé kóbí owó pé á ah, alhamdulillah ní ó mọ́ ti rí ọkọ̀ ìjà eléyìí ni ìjà àkọ́kọ́ tàbá fẹ́ jẹ́ kí abèmọ̀ rẹ̀ ní ìfẹ́lẹ́ kejì àdúà gbogbo ẹni yóò tọ́ bá fẹ́ bímọ rẹ̀ tún láàtọ̀ gbọ́dọ̀ máa bẹ̀ lọ kéde nàbà bẹ́bẹ̀ o nàbà tún láàtọ̀ agbọ́dọ̀ máa bẹ̀ lọ́wọ́ bá pé rẹ̀ ọlọ́run dábùjógún ọmọ rẹ̀ fún wa ìrẹ̀ ọlọ́run dábùjógún ọmọ rẹ̀ fún mi ìrẹ̀ ọlọ́run dábùjógún ọmọ rẹ̀ fún mi nínú aburú tó ṣe kó ṣe àwọn ẹlòmíì láwùjọ wa tọ́lọ́wọ́n ọba ọba tètè dá lóhùn yóò sì fẹ́ bẹ lọ́hùn yóò sì sin ọlọ́run ọba dẹ̀ yóò máa wá sọ fọ́lọ́run ọba pẹ̀lú ọlọ́run tí ẹ̀ jẹ́ kémi ní òfò inú soyún ó nà ní bá di láàárọ̀ ó sì gbà á lálẹ́ èpè ní sẹ́fọ̀ kì a gbọ́dọ̀ jẹ́ nìkan tí ipa máa bẹ lọ́wọ́ ọba pẹ̀lú ọlọ́run dákùn jogún ọmọ fún mi ọmọ rí ọmọ alárùbáríkà Muhammad sallallahu alaihi wasallam àrí ìkọ́sẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ rẹ̀ àwọn ànábì tó ti lọ sáájú rẹ̀ àrí ìkọ́sẹ̀ yìí lọ́dọ̀ tí wọn Ànábì wa Ibrahim Ibrahim bọ́lá ọba ti fi ìpọ́njú ọmọ mú tó ọmọ àti ní ọmọ àádọ́rin ọdún kọ́lọ̀n bó tó gbogbo ọmọ ọdún ó ti lé lọ́mọ àádọ́rin ọdún síbẹ̀ náà ìsì ń bẹ lọ́wọ́ bá tó yọ ọlọ́run Ọmọ rí, ọmọ tó ṣe pé nínú àwọn ọmọ rí ní ojú gbogbo mi ẹwà owó ìtànẹ́bíwà Muhammad àdẹ́bíwà Ibrahim àdẹ́bíwà àdẹ́bíwà sọ́mọ orí ọlọ́run padà jogún àwọn ọmọ orí bọ́ ọmọ orí ni ó ọlọ́run bá jogún Ismaili fún ó jogún Isiaki fún ó tún jogún àwọn ọmọ mìíràn mọ́kànlá fún àdẹ́bíwà Ibrahim ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn rí ọ̀pọ̀lọ méjì náà lànẹ́bí Ibrahim bí àríṣọ́láàtù ọ̀sọ̀lá ṣùgbọ́n ọmọ ànẹ́bí Ibrahim ọmọ tí lọ bí mẹ́tàlá yìí torí pé ìyàwó mẹ́rin lọ padà ní ìyàwó àkọ́kọ́ bí mọ ẹyọ kan ìyàwó ẹlẹ́ẹ̀kejì bí mọ ẹyọ kan ìyàwó kẹta bí mọ mẹ́fà ìyàwó kẹrin bí mọ márùn tóyàn bá fẹ́ jẹ́ tó bímọ gidi ó fẹ́ bímọ rẹ ibi tá a ti lọ dákùnjogún ọmọ rẹ̀ fún mi ẹwà nẹ́bí wa zakariya alẹ́sọ̀lá bí alẹ́sọ̀ zakariya ti dààmú tó débi pé ó rí àwọn wa Ìsá alẹ́sọ̀lá òlẹ́rí tàdá àzàkàríyà rọ́bà látara Mariam tí í ṣe ìyá Jésù ní zakariya ti bẹ̀rẹ̀ ọgbẹ̀rẹ̀ ọlọ́run dákùnjogún ọmọ rẹ̀ fẹ́mi jogún ọmọ gidi fẹ́mìnà nígbàtọ́nà ọmọ jogún ọmọ fún ó jogún ya ya fún gbogbo àwọn ànẹ́bì ànẹ́bì náà lọ́wọ́ bá jogún fún wọn a padà wá rí pé àtítẹ́ èèyàn máa bẹ́ lọ́n pé kọ́nà ọmọ jogún ọmọ rẹ̀ fún yàn àtítẹ́ ti àdáhùn a rí pé láti ọ̀dọ̀ àwọn ànẹ́bì ọlọ́run àwọn náà ti máa ṣe bẹ́ẹ̀ alẹ́ ìlú inú ẹ̀kọ́ ni pé fáwọn náà máa bẹ́ lọ́n pé ọlọ́run dákùn jogún ọmọ rẹ̀ fún yóò ẹlẹ́ẹ̀kẹta ìgbà yóò tí ọlọ́run bá jogún ìyàwó fún wa ó tí ọlọ́run bá kọ́ wa gbogbo ọwọ́ tọ́ ọba ti ṣe é tẹ́lẹ̀ ilẹ̀kùn orí o tí ó ó sì tí ilé ti púpọ̀ lọ́wọ́gbà tí ọmọ ọba tí ọba tí ta lára ìyàwó rẹ̀ àlẹ́bí Muhammad sallallahu alaihi wasallam ó ní pé pàṣẹ ẹnìkan ọ̀kan yí bá dé ìyàwó tàbẹ́ ra nǹkan ẹ̀gùn ẹgbọ́wọ́ lè lórí tẹwàá sí àdúrà ní orí rẹ̀ pé aláhùnmá inni as'aluka aláhùnmá inni as'aluka khayraha wa khayra ma jabalta alayha wa a'udhu bika min sharriha wa sharri ma jabalta alayha òjù bẹ́ẹ̀ rẹ̀ lọ so lọ́jọ́ ìjọba la mọ níwọ̀n ọba yẹn àwọn olùmọ̀ tọwọ́ bọ̀ pé gbogbo obìnrin yòówù alẹ́ ẹjọ́ tó bá dọ́dọ̀ ọkọ rẹ̀ kó tó ní pọ́pọ́ rẹ̀ ó máa súnmọ́

oúnjẹ ọlọ́run bá ní pé alẹ́ ẹjọ́ náà ẹ gbọ́wọ́lé ìyàwó yìí lórí tẹ̀wá sí àdúrà aláhùnmá ìní àsálù kàmìnà kọ́yìrì ha wà kọ́yìrì máa jọba ń tàn alẹ́ yìí ha wà àwọn obìnrin kàmì ìṣàrẹ̀ ha wà ṣàrẹ̀ máa jọba ń tàn alẹ́ yìí ha ìgbà yóò fi àbí ẹ̀ṣẹ̀ ṣe ẹ ti rí kò lórí olóyìn gbogbo aburú yòówù tó bá yẹ pé ọmọ ọmọ ẹ̀ṣẹ̀ rẹ̀ gbogbo dáadáa ẹ ti bèèrè fún

àbẹ̀lọ́ ọ̀pọ̀lọpọ̀ bá ju ọmọ alákọ́sọmọ wa yìí tó ṣe ní ọmọ alábàríkà bákan náà ẹlẹ́ẹ̀kẹrin tàbá fẹ́ bí mọ́ rí kéyìn fàánẹ́ lè lú wọ́n lẹ́dà sọ̀rẹ̀ ha ọ̀nà wúlá lè gbà bí mọ́ rí ẹlẹ́ẹ̀kẹrin òun náà ní pé gbogbo ọgbà yóò tí èyí bá ti ń súnmọ́ ẹlẹ́tọ̀ rẹ̀ ó ń sọ́nà bá fi ti wà lẹ́nu ọ̀nà ọ̀nà ọ̀fọ̀ àríwọ̀ ó ti lájọ́ àtàrẹ̀bí ní kàmà àṣẹ. Títí làdọ́ àná, Allahumma jannibna ash-shaytan, wa jannib ash-shaytana ma razaqtana. Ọlọ́run ọba dákun léèsù jìnà sí ohun tá a fẹ́ ṣe yìí, léèsù jìnà sí. Ó sì léèsù jìnà sí Ọlọ́run bá ní kí ohun tá a fẹ́ ṣe yọ ọ́ dọ́mọ, léèsù jìnà sí nǹkan náà. Táwa nínú wa ti máa ń ṣe bẹ́ẹ̀ nígbà bá fẹ́ súnmọ́ ìyàwó ẹ̀ ọ̀daràn ìkan béèrè lọ́jọ́ òní wípé ẹjọ́kùn àwọn sáà máa ń bàlé àwọn obìnrin olóbìnrin sáà lẹ́ láǹfààní ká máa sọ bẹ́ẹ̀ ẹjọ́kùn dáhùn láti dáhùn ẹ̀ ìdáhùn ẹ̀ náà ni pé ọ̀daràn tá sọ fún náà ni pé wọ̀ lọ́rú torí pé ohun tó Táwọn ni ó tẹ́, táwọn tó pé bẹ̀rẹ̀ wọn bá ń bí ajẹ́ fún ta sọ fún ìdígbà rẹ̀. Mọ́ndà láàrẹ, kọ̀ntínú, rárá o. Ẹni tó jẹ́ ìyàwó wa ló ń ṣe ọlọ́run bá ní pé ń gbà yóò tẹ́ẹ̀fẹ́ ti fẹ́ súnmọ́. Kẹ́ máa sọ pé Allahumma jannibna shaytan, wa jannibna shaytana, ọ̀rọ̀ Gbogbo bàírù tí a bá ti ń sọ, ọlọ́run ọmọ ọba ilé ti ọlá, gbogbo eré táà máa ń ṣe wọ́n fi ọ̀kan nù àwọn olùmọ̀ wípé ẹdákùn ìjọ sẹ̀tọ́ tí ọkọ àti ọwọ́ fẹ́ súnmọ́ èèyàn ìgbéyàn lè pọ̀ gbogbo asọ́lẹ̀. Ẹgbọ́ dáhùn sáfà fi dáhùn, àfà ní pé eré wo ló tún tó pé èèyàn kọ́ sọ́lẹ̀. Eré wo lè lè ṣe láyé tí ó gbà sọ lọ́wọ́ èèyàn kò sí eré náà tó tó eré yẹn eré yẹn nìkan nínú ìsìláàmù wa látara ṣíṣe bẹ́ẹ̀ ṣàìbọ́nà wà yọ́wà bàrídà sí àìmá ṣàdúrà yí àwa mùsùlùmí ó jí ó jẹ́ pé àwọn ọmọ ń bẹ táà ń bí lónìí tó ṣe pé wọ́n ń gbé àwòrán èṣù wọ̀ tí àlébíwà Muhammad sallallahu alaihi wasallam tó sì ti fún wa ní ọ̀nà àbáyọ pé nígbà yóò sábà ń fẹ́ súnmọ́ ìyàwó wa ká máa sọ gbólóhùn yẹn ọ̀pọ̀ lè gbàgbé ìyàwó rẹ̀ létí pé bá lè ní tẹ́tí tàdó àyè àdàwọn mọ̀jẹ̀ nípìnlẹ̀ ṣẹ̀tán wọ̀jẹ́ nípò ṣẹ̀tán alẹ́rẹ́jọ́ máa wo pé àwọn ọmọ kéwò àmọ́ bá tẹ máa wélé yóò ṣùgbọ́n mọ̀fọ́ pa tán bá fún ọlọ́fọ́ ṣùgbọ́n mọ̀gẹ̀dẹ̀ wí tán bá fún ọlọ́gẹ̀dẹ̀ ń sọ yẹn náà ní kọ́ọ̀kọ́ ní translation Allahumma bó ti gbọ́ yẹn kọ́ kalẹ̀ bẹ́ẹ̀ jannibuna shaitana kọ́ kalẹ̀ bẹ́ẹ̀ wọ́n jannibu shaitana mọ́rọ̀ sọ́kọ̀tàlà bá ti gbọ́ yẹn tí yẹn kọ́ kalẹ̀ bẹ́ẹ̀ tàbí bó ti gbọ́ yẹn kọ́ rìpọ́ọ̀dù ẹ̀ ọwá gbọ̀gbọ̀gbọ̀gbọ̀ ọmọ àwì mélòó mélòó ọ̀pọ̀lọpọ̀ ọlọ́pọ̀ láyà lónìí tí wọ́n fi mọ mẹ́wàá tí wọ́n fi mọ mẹ́jọ ṣùgbọ́n gbogbo wọn pátá iná èdè sùn ti fọwọ́ bà tòwó ń ṣe ọlọ́run bá ní pé kò sígbà yóò ta bá ṣe ṣàdúrà yìí ṣàìtọ́nù òní ní ọwọ́ òní ní kápá lórí ọmọ náà oníṣọ́nà bàbá yìí lo ìṣepọ̀ yẹn tó lọ́wọ́ bá sọ ọjọ́ máa ṣàìtọ́nù òní ní kápá lórí ẹ̀ tí wọ́n ń túmọ̀ sí pé ó ń ṣe ọlọ́run ọba ti sọ ọ̀nà àbáyọ fún wa tá a bá fẹ́ bímọ rẹ ebẹ́nu ká sọ ọ̀nà tàwọn sì ti sọ àwọn ní ọmọ àbálẹ̀ torí pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam láyá ń tẹ́kù kò ní sọ̀rọ̀ pẹ̀lú ẹnu kẹfà nẹ́rìndú wà dáadáa sọ̀rọ̀ bóòlù àti bímọ rí ẹlẹ́ẹ̀ta àrùn tíyàwó wa ti lóyún gbára tíyàwó wa bá ti lóyún gbára ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin nílẹ̀ Yorùbá ilà wà rí tíyàwó ẹgbẹ́ ṣe lóyún báyìí kò gbélé mọ́ yọ́ máa rùn sí ni yọ́ máa wo pé ó ti fúùlù táwọn tó sì jẹ́ dókítọ̀ gẹ́ máa ń sàlàyé àsìkò gbàǹgẹ̀ lérí sẹ́bẹ̀rẹ̀ ọgbọ́dọ̀ máa sáfẹ̀ ọ máa sáfíìsẹ̀ tó ìpé jíni yóò lè mú nẹ́dókò dáadáa ìmá sáfíìsì ẹ̀ dáadáa ọmọ bíbí rẹ̀ ọ̀rọ̀ ìjìnà sí ìfẹ́ bímọ rẹ̀ ó ṣeéṣe kó lè ẹ máa ń dára Yorùbá ní tí ń sọ ò ìmọ̀ Yorùbá sọ Yorùbá ní lọ Yorùbá sọ Yorùbá lọ ò ìmọ̀ sáfíìsì ẹ̀ yóò jẹ́ kí ọmọ rẹ̀ lára ohun tí máa ń jẹ́ kọ́ ọmọ rọrùn fún mi láti bí torí pé gbogbo àwọn ohun tí ó dúró sí ojú ọ̀nà òun ti máa bá pàṣẹ ojú ọ̀nà yóò frí dìgbà tó fi bímọ ṣùgbọ́n ìjìnlẹ̀ sí ó wà lára ohun tí ó jẹ́ kí àtibímọ rẹ̀ ó ṣeéṣe kí ìwé bẹ́ẹ̀ ó lè fún nígbà tó bá fẹ́ bímọ àwọn olùmọ̀ wọ́n ní pẹ́ńtà tí obìnrin bá ti lóyún kò sí ohun tó burú ọgbà ilé ìwòsàn lọ ilé ìwòsàn òde òní ọgbà bẹ̀ lọ wọ́n máa fún lóògùn tí wọ́n ń lò ṣùgbọ́n òbí mùsùlùmí ọgbọ́dọ̀ bójútó nǹkan méjì kan tó bá fẹ́ jẹ́ kí ọmọ yìí ó nítumọ̀ láti pilẹ̀ oyin gidi àti zaitun tọ́lọ̀wọ́ bá fi bóra náà lò fráń pé wà sí ní zaitun àwọn pè ní olive oil ní olive oil wọ́n kọ́ sí la olive oil olive oil olive oil olive oil yẹn gẹ́gẹ́ lásọ̀ láńpẹ̀ ní zaitun tó ń tí zaitun yẹn ti rárá wa yẹn lára fẹ́ ńlá tí ń ṣe tọ́bọ́sọ̀ ti gbọ́ pé rẹ̀ ti lóyún nú òun àtóyín gidi ń tó jẹ́ máa pẹ̀lú ìgidi tó jẹ́ máa gbẹ́lú yẹn sí bí òun ní báwo sí ìlú wa lágbẹ́lú wa làwọ́ kàtó pé yìí tọ́láwò lóyè mí lọ́dọ̀ wájú ìgidi náà lọ ṣùgbọ́n bí kí máa fi fún báyìí pé ó yín gidi yóò wá mú kan láàárọ̀ yóò mú kan lálẹ́ yẹn pẹ́ tọ́wọ́ pé oyin ìyàwó bá ń lò láàárọ̀ tọ́sọ̀ zaitun tọ́sọ̀ olífọ̀ ìdálẹ́ síbí méjì méjì everyday bọ́ máa tẹ́ àwọn ohun tí ó pèlò sára ọmọ yẹn alákọ̀ọ́kọ́ ni pé ọmọ yẹn ń la láàfíà ẹlẹ́ẹ̀kejì ni pé ọmọ yẹn ń lè láàkáì ẹlẹ́ẹ̀kẹta ni pé àlàáfíà tá à ń sọ pé ọmọ yìí ó nì yàtọ̀ sí pàárí òní máa fẹ́ gbogbo oríṣiríṣi ara rẹ̀ ni ó pè pérépé kò ní jẹ́ pé ojú rẹ̀ ó sí kò ní síná nígbà wọn bí kò ní jẹ́ pé yóò máa jẹ́ pé nígbà tí ó bẹ̀rẹ̀ sí gbọ́ràn yóò máa ṣe hẹ́hẹ́n ní gbogbo ọgbà rárá gbogbo ẹ̀ ní ó pè pérépéré kò ní máa ká lòlò yóò dà tọ́lẹ̀ àwọn nǹkan méjèèjì yóò ti ṣe rẹ̀ lára ohun tí àwọn olùmọ̀ tí wọ́n tọ́ka wá sí torí pé ọlọ́run ọba sọ̀rọ̀ nípa omi gẹ́gẹ́ náà lọ́kọ̀ án nínú sọ́ràtò náhẹ́lì ó ti sọ̀rọ̀ nípa àgbẹ̀ rẹ̀ ó ti wúlò tó bẹ́ẹ̀ náà ti ní zaitun ìbúra rẹ̀ àwọn olùmọ̀ nípa ọlọ́run ọba fẹ́ jẹ́ awòye sí i tẹ́jírí bàtí yé wa a ti lò ó a sì ti bá ẹbẹ́ àrí pé kọ́lọ̀n bá kó bá ṣe dáadáa fáwọn àfà tí olóyún bá ń lo méjèèjì yóò jẹ́ kí oyún rẹ̀ jókòó nígbà tí ó bá wá bí yóò jẹ́ kó bí nírọ̀ bí ìdílé ta'ala tóyún bá ti wá pé oṣù méje ẹni tó jẹ́ ọkọ ìyàwó tó jẹ́ ọkọ olóyún ọ gbọ́dọ̀ jẹ́ nìkan tó yẹ pé tí ọba ráyè dáadáa láti máa sáfíìsì ọ gbọ́dọ̀ ráyè látàsìkò yìí lọ látàsìkò yìí lọ èèyàn gbọ́dọ̀ wá wo pé ìyàwó mi lóyún ẹ̀rù ń bà mí ẹ̀rọ gbọ́dọ̀ bọ́ lásìkò gbà yẹn ẹ̀rọ gbọ́dọ̀ bọ́ kódà tí dókítà bá sọ fún ọ pé àárọ̀ ọ̀la ló kù tí ó bímọ ó sì wà ní òun kí ni ọ̀fẹ́ mọ́ ni wọ́n sọ fún ọ ọ̀la ń fà ní òsì bẹ́ẹ̀ èyí sọ̀rọ̀ àlùfàtà o ọ̀rọ̀ ìmọ̀ ọ̀rọ̀ àgbọ́yé wa tó sọnù láwùjọ wa yìí torí pé ìṣe bẹ́ẹ̀ rẹ ó yàwó ìbá bímọ tán ọgbọ̀lùdé bẹ́ẹ̀ àrí bẹ́ẹ̀ kan ó yàwó kan ọgbọ̀lùdé ọlùdé tó bá wá gbà yóò dàpọ̀ sí ẹ̀gbẹ́mù káàrí ó yà ọ̀sẹ̀ tábùkọ pa ọmọ ohun tó ń gbọ̀lùdé lólórí tọba gbọ́ndé báyẹn ara yóò fúyẹ́ díẹ̀ ọ̀nà ìpé ìwọ̀ gẹ́gẹ́ wà ní lóòjì ó ṣe é ṣe tíyàwó rẹ̀ bá bímọ tán èèwọ̀ sí nínú Islam kíyàwó ẹni ó bímọ tán tí èjì ọmọ ò tí ìdá kàtò máa gorí ẹ̀ pẹ̀lẹ́dẹ̀ yẹn èèwọ̀ nínú Islam tí ẹ bá ń ṣe nínú àwọn ẹ̀ṣẹ̀ bá ń kọ́ bí ní ẹ̀lọ́wà ẹni ọba ṣe é sì ṣe ó ti nítàn rẹ̀

títí ó ń dùn lẹ́nu ẹ̀ tí ń pe kí wọ́n fẹ́ jẹ́ kóhùn gẹ̀ẹ́gàn ọ máa pe àwọn àyàkà ó sì máa ṣe àwọn àdúrà kan gbogbo ayẹ́lù kọ̀rán ọlá àǹfààní kọ́ máa ké gbogbo ayẹ́lù kọ̀rán ọlá àǹfààní kọ́ máa ké kọ́ máa jẹ́ òbí sọ́kù ó sì lè bá àbí wọn náà ní wẹ́rẹ́ bákan náà ọlá àǹfààní kó máa ṣe àwọn àdúrà kan èyí táwọn olùmọ̀ ti sọ ṣùgbọ́n tí bá ní wọ bẹ̀ lọ ń pẹ̀ bẹ̀ ìyàwó wa wá bímọ tán alihamdulilayi kí nǹkan tó kọ́kọ́ yẹ wá ni pé ká sọ pé fọlọ́hùn torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní lóyún báyìí àsóyún tó nílẹ̀ ní ọ̀rẹ́ lọ́rùn ní lóyún báyìí àsóyún tó kí wọ́n kàbẹ̀bọ̀ nínú gbogbo àwọn èèyàn ni wọ́n ń lóyún báyìí àti oyún tó ní yìí àsọmọ yìí náà ni ó ti sábà di àbúrò múlẹ̀ ayẹ ṣùgbọ́n tí ọmọ ló fi wá pé títí wa tí àwọn wa bá bímọ àdúgbò fọlọ́n pé alhamdulilayi nǹkan tó tẹ̀lé náà ni pé bóun láti pè òun sí léjì ìwọ́n ta gbọ́ tó máa ń pè ní kápè sí ti ọmọ wa wọ́n fi yé wa nínú àkọsílẹ̀ àfàwà àbúrọ̀ ọ̀fẹ́ ó ní pé wà áìtù nàbí ìyàsọ́tọ̀ náà rẹ̀ ọ̀sẹ̀lá kéèké kí wọ́n sọ fún mi orí ó tí ọlọ́run bàbá yìí tó pe ìrún sétí alhassan ọmọ Fátímà nígbà tí wọ́n bí láti bẹ̀ àwọn olùmọ́mú pé ẹ máa pèrún sí àwọn ọmọ yín nígbà tẹ̀ bá gbé wọn ẹ pèrún sí wọn létí àdìsí kan wá pé ẹ pèrún sí létí ọ̀tún ẹ sì kọ́ mọ̀ sí létí ọ̀tún àdìsí ọ̀nà láàáfíà ẹ̀pẹ̀wù sí ilé etí yóò tó yọ jẹ́ ọba jẹ́ tí ọ̀tún ọba jẹ́ tí oṣù ẹ sápẹ̀wù sí ilé kó máa jẹ́ pé nǹkan àkọ́kọ́ tọmọ yóò kọ́kọ́ gbọ́ òun náà ló kọ́ ọlọ́run ọlọ́run akbar ọlọ́run akbar ọlọ́run ọba tóbi jùlọ ọlọ́run ọba tóbi jùlọ ọmọ rẹ kọ́kọ́ lórí orílẹ̀ ayé bí wọ́n tó kọ́kọ́ gbọ́nù ẹwà jẹ́ àwọ àwùjọ tiwa lónìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ kìí tí wọ́n ń gbọ́nù ṣàìdò ṣùpá ní ọgbọ̀ ní ọba lórí ayé tó mú ní orí ah, nàìjíríà wọ́n bí rí sí òṣùpá lẹ́lòmí ọgbọ̀ òbí tẹ̀rí lẹ́lòmí ọgbọ̀ ìrún ni wọ́n ní àpèsù ti ọmọ ni kí àkọ́kọ́ kọ́kọ́ gbọ́ àwálẹ̀ ilé pè é sí tọ́bá ìsìmọ̀ pọ̀ ọmọ ọ̀run pè pè tí máa ń jà àwọn àfáà lójú torí báyọ̀ kú ní mùsùlùmí bọ́ọ̀lù ẹgbẹ́ jẹ́ mùsùlùmí bọ́ọ̀lù ń tọ̀hún láti máa fẹ́ mùsùlùmí ọ̀wọ́ àmọ̀ ọ̀hún pé nífẹ̀ẹ́ bíi rẹpẹtẹ ilẹ̀ Yorùbá yìí rẹpẹtẹ pé lágbájá wá pé òun fún wa ẹ kọ́kọ́ rí pé bẹ̀rẹ̀ ẹ̀rù rẹ̀ kí wọ́n kọ́kọ́ ní kéèlè àwọn ọmọ ilé ìrìn ìjọba méjì níṣẹ́ lára mọ́ra lọ́wọ́ ọ̀sáwọn olùkọ́ sí bísí láì bẹ̀rù pípé wọ́n ló bí sí ó lè nínú tíra kẹ̀kẹ́ wọ́n á pẹ̀lú ọ̀gbọ́n mú tẹ́ ìbẹ̀rẹ̀ nù kéde àwọn tó bí lẹ́rẹ́rẹ́ tálọ́jì bísílà àtọ́rù lòun lè mo ti wà yẹn kò sí ń bẹ̀ bẹ́ẹ̀ náà wá ní ẹlò ní ọba ayé àti níbẹ̀rẹ̀ ọmọ ní asọ́nu kọ́ lórí mọ̀ndá ìlọ́pọ̀ wọ́n ní lọ́pọ̀ rẹ̀ àkọ́kọ́ lórí nani ọ̀tọ́ wọ́n ló fi lè ẹlòmí ò tún wá pé òun tán pèlòmú tán kò gbé máa kìkalẹ̀ ni. yàtọ̀ ayílẹ̀ ayílẹ̀ náà muhammadu rasulillah sallallahu alayhi wa sallam. òǹkà ayé àdúrà lẹ́yìn. wọ́n ọ̀rẹ́ ń gbogbo tó sọ wọ́n ló fi wọ́n ló fi ṣe fọ́ ẹ̀. torí pé ẹ̀sìn láwọn ẹ̀sìn ẹ̀sìn bàbá ẹ̀sìn kẹ̀kà ẹ̀sìn gbogbo ayé tí wọ́n bá wà ń fi kun lọ́dọ̀ ọ̀sẹ̀ àwọn ọmọdé haúsá lè láwọn náà fi tí wọ́n kù ọmọ pé ẹ̀sìn ti ní ó ti ní ó ti ní ó wáyé pé báwọn tí àwa táwa dé bá àtàwọn táwọn tí ń ta gba ẹ̀sìn lọ́wọ́ wọn táwọn pé báwọn náà ti ń sẹ́nu ajẹ́ pé wọn táwọn máa tá àti bá tí wọ́n ti dìbò ti pọ̀ rẹpẹtẹ rárá pẹ̀lú láti bẹ̀rẹ̀ pẹ̀lú ọmọ àpọ̀lọ̀ àkúwà parí ẹ̀ pẹ̀lú gbólóhùn la ayèlà àjẹsọ̀mọ̀ gbé máìkì kalẹ̀ iṣẹ́ ìkẹ́ ti parí àwa tá a gbọ́ àwa ni wọ́n ní kásítà àdúrà lẹ́yìn ohun tó gbẹ̀yẹn ìwọ ti lọ́lá jù wá lọ o ti gbawájú wá ní ohun tó gbẹ̀yẹn

ọmọ wa lẹ́wọ́ ti lọ. Tàbá tí wọ́n pẹ̀lú ti yẹ inú nǹkan tí wọ́n tún rẹkọmẹ́ndì fún wa, tàbá fẹ́ bí ọmọ rẹ, abẹ́ gidi, ká jẹ làbídù sí lẹ́nu. Só bọ́tẹ́ ń pè lọ́rọ̀ inú inú. èyí wo bá tí mo lè jẹ mángò sí lẹ́nu rárá àwọn èso mi náà ń bẹ lọ́dọ̀ àníbí ọmọ ọmọ sọ́dọ̀ àtọ́sọ́dọ̀ èso yẹn ní máa ń jẹ àwọn olùmọ̀ mí ní pẹ́sà bá wá rí oyin ní ká ló ṣùgbọ́n tó bá ń bá ní pé àwọn alẹ́ oyún ọmọ làbídù yìí ni wọ́n máa wà lẹ́nu rẹ̀ ní nǹkan fi sẹ́nu rẹ̀ hákàdà yẹ́fàálù lẹ́bí yóna Muhammad sallallahu alayhi wa báyìí ni Muhammad sallallahu alayhi wa sallam máa ń ṣe ó

bá wọn kà ó sì ṣàdúrà wọn. káṣíṣe làbí dùn sí ọmọ wa lẹ́nu lára oṣù ọlọ́run padà ti kọ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ lọ́rùn àlẹ́yìn ọ̀sàjà. èyí tó tún tẹ̀lé òun náà lè tó ti wá náà nísìnyí ká ṣàdúrà fọmọ yẹn. ọ̀pọ̀lọpọ̀ wa lọ́lọ́run ọba ń jogún ọmọ fún wa ní bàbá ìyá lè máa rìn ọmọ rẹ̀ kọ́ wá ṣàdúrà gbogbo àdúrà tó bá mọ̀ pátá táyé àti tọ̀run kò séwu kò ní ìdìbò jẹ́kọ̀ ọ̀nà ọjá lábáwá ọmọ bà dé pèlè rẹ̀ àwọn àtàǹsọ lábáwá àwọn alẹ́ máa sọ fi lábáwá lẹ́sẹ̀ tí ó fẹ́ ń sọ èdè sọ gbọ́jù ni ó fi sọ àdúrà tó fẹ́ ṣe fún ni ó fi ṣe ọlọ́run ọba wọn wà sẹ́ni olùgbọ́ni yóò gbọ́ ohun tó sọ yẹn lórí ọlọ́run dákun bá ń sọmọ yìí ní olú ọmọ o ọlọ́run dákun bá ń sọmọ yìí lálàgbáríkà o ọlọ́run dákun bá ń jogún àlàáfíà tó gbé fọmọ yìí ọlọ́run dákun má jẹ́ kó ń pè é wọ́n ṣàdúrà fún àrí pé inú ṣe sí ànẹ́bí Muhammad ọ̀rọ̀ sí ohun tó burú kò rí pé àwọn ọ̀kẹ́ ń dé wọ́n bọ̀ wá kí àwọn ọmọ wọ́n bọ̀ wá kí ogún ewu ọmọ ọwọ́ àrí àpẹẹrẹ pé ọlọ́run ṣàánú ilé jùmí lọ ọlọ́run ọba ṣàánú rẹ̀ orí lọ́dọ̀ ara rẹ̀ ọwọ́ agbọ́mọ̀ yẹn lé pé ẹbá ń ṣàdúrà sí ohun tó burú bẹ́ẹ̀ ẹwọ tààlàbù musa sílẹ̀ ẹ̀ka ó gbé ọmọ yẹn tààlà gbé bá àlẹ́bí tààdọ́ àwọn ẹnu pé ẹni tó bá wá kí ọ kò sínú súnà mú béèrè rẹ̀ ìwọ tó ọba sì lọ kí ọlọ́run tó tọ́ dákùn má béèrè o ìsọ̀dí rẹ̀ fún ọ kì í sábúrò ṣùgbọ́n léwu láwùjọ wa tá wà yìí lọ́mà sí bẹ́ẹ̀ lówó òun láti àìkà lọ́dọ̀ lọ́bẹ́ náà lọ́gbọ́mọ wá lé lọ́bẹ́ tààdọ́ àkọ́mọ kò sí ìdílé tọ́nà bá fi gbọmọ̀ wọ́n kẹ́ jàánú lérí ni pé àbá ti pọmọ wá o àbá ti pọmọ wá o torí náà má tẹ̀ra rẹ jẹ máwo pé wọn pàtàkì ọyẹ lọ́gbẹ́ wá ti sálẹ́ àwú ìdìgbà rẹ ò sílẹ̀kùn o tí wà láì bá tẹ̀lẹ̀ tán ò nílé ò lè tẹ́rí sí o yóò dá kó ṣe fọ́lọ́mọ gẹ́gẹ́ kó ní pé ẹ bá ń ṣàdó àfọmọ yìí òun lọ́sọ bẹ́ẹ̀ ọkàn rẹ ó palẹ̀ wọn ò sì ní ra burú wọ̀ ṣùgbọ́n àlẹ́ ni wọ́n lágbé wá ìbéèrè táwọn èèyàn kọ̀ọ̀kan béèrè ni nígbà tí ẹlẹ́ni yìí lọ́pa ṣé ẹgbẹ́ fún ni àbúni ẹgbẹ́ wá ó ní wọ́n lọ gbé wọn ní ẹ̀sẹ̀ wọ́n gbé fún ọwọ́ tó burú wọ̀n láì tó jẹ́ fún nǹkan lọ́pa ó ti dèrè àsìkò ọlọ́run ló fi jẹ́ pé rọ̀dí nàbìlá ìrọ́bá ọ̀bìlẹ̀ وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا nínú nǹkan tó yẹ pé tàbá fẹ́ bímọ rẹ tàbá fẹ́ bímọ gidi táà fi mójú táwọn ọmọ wa òun náà ni àlẹ́ àkíkọ̀ èyí ọmọ yóò tá a bá ti bí ọmọ yóò tá ti bí kéèsè nẹ́mbà fẹ́bẹ̀ nẹ́mbà tó láti ní kátọrẹ rẹ̀ tọ́bá jẹ́ ọmọ ọkùnrin àápẹrẹ méjì tọ́bá jẹ́ ọmọ obìnrin àápẹrẹ ẹyọ kan òun nìjọ ìtọ́nà bá ń bèèrè lọ́wọ́ wa àwọn alágbára ẹrẹ méjì fún ọmọ ọkùnrin kò sí tó gbogbo ọpẹrẹ ẹyọ kan tọ́ ọ̀bá wá lówó rẹ̀ ní ìjọ́ keje ètò mọ́ta tẹ́ǹdì o tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lówó tẹ́ǹtì òjìlówó ẹ̀rẹ́ tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lówó àga òjìlówó ẹ̀rẹ́ ẹ̀ẹ́dẹ̀gbẹ̀rẹ̀ ọlọ́run bá bèèrè rẹ̀ ọmọ yìí àwọn olùmọ̀ ní pé gbogbo ẹni tí wọn bá pa ẹran ìyẹn ẹran súnà táwọn bàbá wa ta bá láwọn wọn tó ń pè lẹ́ran súnà ẹran súnà tí wọn bá yẹ pa wọn ní pé ìmá ń lè làpà lórí ọmọ ọmọ tí wọn bá pẹrẹ súnà rẹ kódà ó wà lára ohun táwọn olùmọ̀ mi máa ń béèrè tọmọ bá ń ṣe kátikáti ṣe pẹrẹ súnà ah ń pa ah ẹ lọ bàbá àìpẹrẹ sún ní ọmọ ní máa ń nílàpá lórí ìgbésí ayé ọmọ ọ̀wá lówó níjọ́ keje ọláǹfààní ọ̀pá lọ́jọ́ ìlú lọ́ba lágbára àwọn olùmọ̀mí sàlàyé kò lè pàjọ́ kẹrìnlá kò lè pàjọ́ kẹrìnlélógún tó ọba ti lágbára ọkàlélógún mọ́ ìjọ yóò tọba tó lágbára látara asàrù tó wà ṣùgbọ́n tó ọ̀bẹ́ ti lágbára mọ́ pàjọ́ keje mọ́ ìjọ yóò tọba lágbára sáré pọ̀ pàríjọ náà torí pé ẹran yìí tá a fẹ́ pa yìí kìí ṣe pé ọlọ́run ọba ní fi ṣe ìkẹta ìjọsìn fún ọmọ tó wáyé ẹ̀rẹ̀ yìí wá ní aṣọ fún àbúdá ikọ́kùnrin ẹ̀rẹ̀ méjì obìnrin ẹ̀rẹ̀ kan àwọn ará ẹnìkan tó sọ pé àlejò tèmi pọ̀ bí wá láàájì tòní aláàjì wà bàbá ọlọ́mọ tòní ẹ̀rẹ̀ méjì ó lè tó mi àti kí n tún pa màálù òdìdí kẹ́sí ọba àpá màálù mẹ́wàá wọ̀lọ̀pá lọ́dọ̀ ààrẹ tó fẹ́ fi ṣàlejò fún wa ṣùgbọ́n ìjọsìn tọ́lọ́ bá retí lọ́dọ̀ rẹ ní kí ni o òun náà dára méjì ẹ̀rẹ́ méjì ẹ̀rọ lọ́ba retí lọ́dọ̀ wa ọ̀jà wa dààmú ọ̀ lágbára ọmọ ọkùnrin méjì lórí ọmọ ọkùnrin ọlọ́run bá gbọ́n ọkọ̀ ọkùnrin kan àwọn olùmọ̀ ní pé tó a bá rí ẹnìkan wọ́n bí Islam ọwọ́ á ṣèwádìí lọ́dọ̀ ìyá rẹ̀ pé ṣe ń fẹ́ràn mi wọ́n ọ, àpẹẹrẹ òun náà ní ti ń bímọ àpẹẹrẹ rẹ̀ ò tó lè pẹrẹ fúnra rẹ̀ wọ́n ti dé ìtì lórí ẹ̀ àkójọpọ̀ dìbéètì wọn náà ni pé bẹ́ẹ̀ ni ṣùgbọ́n má kéde rẹ̀ má sọ pé ẹ̀yẹ ẹ ẹwà jẹrẹ súnná ni o pẹrẹ ó ti fún kí ló ń ṣe ó dúpẹ́ So mo wá rí pé ẹran tún náà mi tí wọ́n pa ni mo ṣe ìwọ́n ní má ṣe bẹ́ẹ̀. ṣùgbọ́n tó bá rí pé inú kèfè rí wọ́n bí wọn sí. ọjà àgbàlagbà Islam ò ní ìdè kan ọpẹrẹ fún yẹn o. ẹni wọ́n bínú Islam tí wọ́n ọpẹrẹ rẹ̀ òun lọ́wọ́ ta kọ́kọ́ ta sọ yẹn. wọ́n bínú Islam ọpẹrẹ rẹ̀. wọ́n ọpẹrẹ rẹ̀ ó wá padà mà ó láǹfààní kọ́pàá fún rẹ̀. máa ń ọláǹfààní láti wọ pé ah láti lè ságbé gbogbo aburú yóò tó lè wà ṣe ń pa ṣùgbọ́n má kéde rẹ̀ pé ẹran súnà rẹ̀ ni wọ́n pa ọmọ bàbá láwọn awuyewuye ní ìlú. àwọn àjẹ́ nìkan tó pé ọdọjọ́ keje ló nínú náà àwọn olùmọ̀ wọ́n ní pé ká pẹ̀rẹ̀ ní fọ́ ṣáájú ṣáájú ká tó ń parí ọmọ. Torí pé bó ti wá náà àdíṣì gẹ́gẹ́ náà ni pé ìpẹ́rẹ́ bí a fẹ́ pàtì olùmọ̀ òlóòdé. Gbogbo ọmọ kọ̀ọ̀kan iná láti fi dógótì tí wọ́n pẹ̀rẹ̀ rẹ̀. Ìpẹ́rẹ̀ yìí ọkọ́ tájú. Tí wọ́n bá ti wá pẹ̀rẹ̀ tán, wọ́n wá jẹ́ nìkan pé wọ́n parí rẹ̀. Ká fọ́ orí ọmọ ọkùnrin, ọ̀sọ́rọ̀ mi bẹ́ẹ̀ káfà orí ọmọkùnrin ọmọbìnrin tí káfà orí ìdí ẹ̀ náà níjọ́ tí wọ́n bí ìyẹn jọ́ kéde àbá lè fílẹ̀ àwọn olùmọ̀ wọ́n ní pé a lè fílẹ̀ a sì lè fà yẹni pé àwọn kẹsọ pé káfà òun náà àwọn kẹsọ pé a lè fílẹ̀ lọ́mọbìnrin tí ètò túláàsì tẹ̀ gẹ́gẹ́ bí káńtàbẹ́ fún wọn náà ìdájọ́ ọkùnrin túláàsì ìdájọ́ obìnrin ọmọdá ẹ̀dábẹ́ àtọ̀tí tó léde wà ní sọ ọmọdá ẹ̀dábẹ́ torí kọ́ má bàa yà já tọba dàgbà àwọn olùmọ̀ ní pé tó bá tó kò sí mú táàgé kọ́ ẹgbẹ́ abẹ lórí ẹgbà lórí ẹ wò lásán torí pé àwùjọ tiwa yóò béèrè fún káfọ obìnrin lẹ̀

yóò sì gba ilé ìwé lọ yóò kò lábẹ́ yín nǹkan mi ọ̀sẹ̀lẹ̀ nǹkan mi ọ̀sẹ̀lẹ̀ ojú ó jẹ́ kọ́rọ̀ àwọn olùmọ̀ tí wọ́n sọ pé ká dábẹ́ rẹ̀ yẹn òun lọ wọlé jù bẹ́ẹ̀ náà wá ní káfà orí ẹ̀ òun lọ dáa jù ṣùgbọ́n tá a bẹ́ẹ̀ jẹ fọ́ orí ọmọ tó ń jọ keje ọmọ ọkùnrin aláǹfààní ká máa ṣe nǹkan mẹ́ta fún tọ́bá wù á lè máa fa ká máa fa ìgéyìn tó bá ti wù tó bá wù a lè máa gé e mọ́lẹ̀ ká máa rẹ̀ kù tó bá sì wù a lè sílẹ̀ ká máa tọ́jú ẹ̀ ṣùgbọ́n à ń bẹ lọ́n kọ́ máa gbòó fọ́mọ tá fílẹ̀ tí à ń tọ́jú rẹ̀ fún tó má bàa lọ́jọ́ ẹni tí wọ́n wá gbòó ṣùgbọ́n kò sóto burú bẹ́ẹ̀ ṣùgbọ́n ọmọbìnrin ọjọ́ keje tá a bẹ́ẹ̀ ti fáwọn rẹ̀ yẹn òun náà láti ní tí fáwọn rẹ̀ mọ́ àgbọ̀dọ̀ fáwọn tí ẹ mọ́ sí ilẹ̀ bẹ́ẹ̀ tí ó wà bẹ́ẹ̀ òun ni máa fi sakọ títí ó fi gbélé ọkọ̀ bọ́ bá dọ́dọ̀ ọkọ̀ ìwọ̀n máa fi ọ̀kan náà àwọn obìnrin nínú àwọn sàábé tàbíyà irú rẹ̀ bá ti ọkọ̀ rẹ̀ lọ́rùn ọkọ̀ wa ń ó wá sunkún wọ́dọ̀ ya rẹ̀ nígbà ọkọ̀ wọn ọgbà tí wọn ìbí ṣe ṣe sóhun lè jẹ́ nìkan tí ó pé òun gí gbogbo ẹ̀ fún wọn fá gbogbo ẹ̀ àdínkù wọn ti ẹ̀ fi mí kún ya rẹ̀ ní pé ilé tí ìsọ kankan fọ́ títí tí ìbìlọ béèrè ohun tó sọ lọ́dọ̀ sí ọlọ́run fún ìlànà ọmọ ọmọ ọmọ ọmọ Bàtọ́lọ́dọ̀ àrẹ́bí ọ̀sọ̀fánà bí àwọn ọmọ sàádà rẹ̀ sọ́dọ̀. Níbẹ̀ wá ní àdísà ti máa ń gbọ́ jáde pé láàánà lọ́wọ́ lè wá sílá, wà lè mọ̀ sáwọ́ sílá, wà lè wá ṣímá, wà lè mọ̀ sáwọ́ ṣímá. Àrẹ́bí ní pé ibi jẹjẹ ọlọ́run bá fún máa bá obìnrin tí ń fi ohun mí fún ibi jẹjẹ ọlọ́run bá fún máa bá. Wọ́n wá níyàwó lé ti ṣe bẹ́ẹ̀ ọmọ pé ibi jẹjẹ ọlọ́run lànẹ́bí rí o a jẹ́ pé ibi jẹjẹ ọlọ́run bá ti wà lórí ìyàwó yìí ọlọ́mọ lọ́ọ̀dẹ̀ tí ń ṣe bẹ́ẹ̀ a jẹ́ pé ibi jẹjẹ ọlọ́run ọba ó ti wà lórí ọmọ yẹn ló fi jẹ́ pọ̀ ọgbọ́dọ̀ gbà kí ìyàwó rẹ̀ ọmọ lo attachment kọ́ máa ń dínú rẹ̀ ọgbọ́dọ̀ gbà lọ́wọ́ gbà tí bá sì ń jẹ́ ìyàwó rẹ̀ torí kí ibi jẹjẹ ọlọ́run ọba ó lè kó lórí ẹ̀ torí wọn ni wọ́n fi lè pọ̀ ọ̀rọ̀ rẹ̀ tẹ̀lé òfin ọlọ́run bá ń ṣeré fún wa nígbà tọ́lọ́run bá ń gbé ìdájọ́ òfin àṣẹ òfin lórí ọmọ lóbìnrin tí ń gbé kalẹ̀ fún wọn ọkọ lọ́jọ́ tó lọ sọ ìgé rẹ̀ wípé látòní ìlọ mọ́ yọ̀ǹda fún kí ọmọ mi ó máa jẹ́ ìyàwó rẹ̀ tó fi di jẹ́gbùdà kìyàmà ìtumọ̀ rẹ̀ rẹ̀ ni pé gbogbo ohun yóò tó bá ṣe ìwọ́lọ́lọ́wọ́ bó bí ó ìbàwà mọ́ ibi tá a rẹ̀ dé yìí ọlọ́run bó bà wá ibi tó ti bọ́ sọ́dọ̀ ọtí ẹ̀ yìí ọlọ́run bó bì wọ́n ẹ̀rí pé ọ̀rọ̀ náà léwu púpọ̀ bẹ́ẹ̀ náà wà lọ́mọkùnrin ọmọkùnrin ẹ̀ lápákí o àìsí ìgẹ̀rí ẹ̀gbẹ́ kan ẹ̀gbẹ́ kan ẹlẹ́ torí pé àfáwà jáde o sọ pé náà nàbí yóò sọ̀rọ̀ láàrẹ̀ ọ̀sẹ́lám ànìyàn kan tààyàn ànẹ́bíà Muhammad sallallahu alaihi wasallam ó ṣe é léwọ̀ obìnrin ọmọ kí ọkùnrin tàbí kí èèyàn máa jẹun ẹ̀gbẹ́gbẹ̀gbẹ̀gbẹ̀lẹ̀ orípọ̀ ọkọ̀kùnrin sínú ẹ̀ sínú ọ máa jẹun ẹ̀gbẹ́gbẹ̀gbẹ̀lẹ̀ nínú kan rẹ̀ kù nínú kan fa nínú kò fílẹ̀ kan máa tọ́jú ẹ̀ bá tó fún wọn àwọn tó ń bẹ lórílẹ̀ ayé ọlọ́pàá ẹ̀mí wọn jù mọ́ àwa bímọ àti gbogbo ilé ó fún kó láti sọ lóko ọmọ wa wọn ni a fún lóko tó dáa ni o ànábì Muhammad sáadà sọ sọ pé innakum yun'auna yawma al-qiyamati bi asma'ikum wa asma'i abaikum fa ahsinu asma'akum wọ́n máa pè yíjọ gbídàlùkì yá mọ̀ pẹ̀lú ọkọ̀ yíyọ àtókọ bàbá yìí lágbájá ọmọ làkátẹ́gbè làbáyì lámọ́yìn ọmọ dóòlà làbáyì bí wọ́n ti máa pè wá nù ó kọ́ wà tó kọ bàbá ọmọ àti pè wá àníbi wá ní pé ẹsọ́ kọ àwọn ọmọ yìí ẹsọ́ lóókọ tó dáa ẹsọ́ ṣùgbọ́n àwọn ti wà nílẹ̀ Yorùbá rẹpẹtẹ àwọn ó pè mà látara ọmọ oníbọ́ọ̀lù ta láìkì àbàsọ̀ ológun bọ́ọ̀lù rọ̀gbà pé á mọ̀ láìkì ọmọ drọ́gbà yìí kí ló kọ́ ọmọ yìí drọ́gbà yọ máa jẹ́ ọ̀lá mọ̀ láìkì àwọn olórin ẹbá ń sọmọ mi ní òṣùpá ẹbá ń sọmọ mi ní òbẹ́sẹ̀rẹ́ rárá o agbọ́ni àgbàbẹ́nu islam wọ́n lọ fún ara rẹ̀ ẹ sọmọ yìí ló kọ́ ẹ̀sọ́ ọmọ ilé ọkọ tó dá àwọn mí sọ àwọn àtàrí sí àwọn ọkọ tó máa gbé méjì wọn tó wá sọ aláwọn tó ń sọ nẹ́sọ́ọ̀tì lónìí ẹ̀wọ̀n pé nẹ́sọ́ọ̀tì wọn àrùn méjì ẹ̀ àwọn bí ó sì tún sọ lóko wọ́n sọ gbólóhùn yẹn wọ́n bá sọ lóko kì í ṣe pé ó kọ nìyẹn wọ́n àbúrúfẹ́tì àwọn kankan ni ni wọ́n fi gbóòkọ jáde ìwọ́ ọ̀gbọ́dọ̀ mọ́ọ̀kọ́ láti dìbẹ̀ ọ̀nà táà máa ń gbà mọ́ọ̀kọ́ àwọn olùmọ́ ti sọ fún wa a máa ń látàrí ó kọ ọlọ́run

láti mùsùlùmí náà yẹn wọ́n bá sọ wọ́n bá ń so ọkọ̀ ọmọdé ní mùsùlùmí náà òṣòṣò fún tí ó burú mẹ́. ìrìnsẹ̀ yìí ìlà ọ̀rọ̀ bíkí rọ́ọ̀díyà tán mọ̀rọ̀díyà níbẹ̀ wọ́n ti rọ́ọ̀díyà ti mọ̀rọ̀díyà níbẹ̀ wọ́n ti mú kò sí tó burú mẹ́. kámú ọkọ̀ nù àwọn ọkọ̀ ọlọ́run òun lọ́kọ́kọ́ ṣáájú. táwọn wá mú ọkọ̀ nù àwọn ọkọ̀ ọlọ́run àti àwọn ọkọ̀ kẹ́gbẹ́ ní ọkọ̀ ọlọ́run yóò dàbọ̀ má sọ ọkọ̀ ọmọ rẹ̀ o ọlọ́run bá ní jẹ́ alimutakabbir má mú ọkọ̀ bí ilé ọkọ̀ yẹn má sọ ọmọ rẹ̀ ní abdulmutakabbir torí pé àwọn olùmọ̀ ní pé ọwọ́ sọmọ rẹ̀ ní abdulmutakabbiri tàbí ọlọ́run bá ń jẹ́ àlìjàbá ọwọ́ sọ ọwọ́ àpòkọ ọmọ rẹ bẹ́ẹ̀ ọwọ́ pè ní abdullijabari ẹrú sí ọba olùsè mótómótó ẹrú sí ọba olùsìgbéraga ọmọ náà tí bá ń ṣe mótómótó ọmọ náà wà ń bọ̀ wá wò pé tàbí tí ń bọ̀ wáyìí ọ wá fi èèyàn ó fi ṣe bàtà ọ̀tún ó fi èèyàn ó fi ṣe bàtà òsì kí ni túmọ̀ rẹ̀ orí èèyàn ní rìn àwọn èèyàn wọ́n rákò ọwọ́ agbẹ́sẹ̀ lé wọn lórí ọwọ́ akáwọlé orí ẹnìkan ìdìkà ẹnìkan ní ọkáwọlé ìdìkà ẹnìkan èèyàn mẹ́rin ni wọ́n fi rìn àwọn ọ̀kẹ́ rákò sálẹ̀ ọkáwọlé orí eléyìí ọkáwọlé orí eléyìí wọ́n wà ní pé talentin ball wọ́n wà ní pé àṣẹ́yìn átìlímọ́tàkàbẹ̀ lójú ẹ̀sẹ̀ láti sọ pé àbájọ ó kọ́ òjò gẹ́gẹ́ bá ti ní ká mú ọkọ̀ ní ọkọ̀ ọlọ́run àwọn ọkọ̀ ọlọ́run ọba kẹ́ńtẹ́ tó yẹ pé òun la fẹ́ jẹ́ máa lò abdulwasẹ̀ abdulfata abdulwahab abdullah abdulrahman alẹ́bíà muhammad sallallahu alaihi wasallam pé inna ahabba asma'ikum ila Allah abdullah abdullah abdulrahman nínú àwọn ọkọ̀ tọ́lọ́ bá nífẹ̀ẹ́ sí ju tẹ́gbẹ́ jẹ́ máa só àwọn ọmọ yín àbùdá àbẹ̀ràmán ó nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ ó wọ́n tàbí tẹ̀ lọ́bọ́lọ́ bá dà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà wà ló pa àwọn obìnrin láti orúkọ yìí wọ́n wá fẹ́ jẹ́ máa pè é dáadáa Ibrahim Labi táǹtà kíkọ rẹ̀ lóyìí nílẹ̀ Yorùbá kí ni wọ́n máa ń pè bòrẹ́ máa àwọn tó wá Sulaiman kí ta bọ́ ọ̀nà bàbá wa Sule wọ́n tún yìí sí Sulele ẹjẹ́ ń bọ́ tó ń pa àwọn obìnrin Zainab kí ta bọ́ ọ̀nà bàbá wa Ìnẹ́bù Khadija kí ta bọ́ ọ̀nà bàbá wa Kadija àwọn bàbá wa ọjà yóò pa wọn wọ́n lọ́ ìkọ́nà kọ́ bá ti dáadáa fún ààmì ìdí náà bá wà lè ó lè gidigidi ọlọ́run àwọn ọmọ ajẹ́ nìkan tó pé síra sí bẹ́ wájú mi wọ́n lè fi ogún ọdún kọ ogún ọdún kẹ́límọ̀kọ̀ kan yóò bá rẹ̀ wọ́n fi ọlọ́mù wọ́n fi pọ́ sókè rẹ̀ kó má bàa gbàgbé kó má bàa gbàgbé ṣùgbọ́n náà bá tẹ̀ ní wọ́n kí lọ ìyá wa máa ń pè ráálì mọ̀rùbí jàǹkọ́ mọ́rílì rìdìwọ́nù lọ kí lọ pè rílì abdulaziz kí ni wọ́n pè làtísì àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run bá ń ṣe dáadáa fáwọn àwọn bàbá wa kìí ṣe pé wọ́n jẹ yòpa ẹ̀rí pé sábà ń ka sọ́ọ́ sílùú fàáṣà àbádọ́wọ̀ parí kí làbàbá máa ń kà. kẹ́rin lè máa tún lè ààrẹ yìí hù wàhálà nìlá. wọ́n là bọ́ ni o òun náà ló débi rá lì òun náà ló débi rí ní wá nù. síndì àtú síndì àtú nínú àwọn ọkọ̀ ni o ṣùgbọ́n yóò bá bàjẹ́ fún wa ṣùgbẹ́yà ṣùgbẹ́yà tàlátò tàlátò tọ́lẹ́há ni wọ́n pè bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá wọn a máa pè ní tẹ́lì tẹ́lì ìyá tẹ́lì tọ́lẹ́há ọkùnrin wọ́n tún wọ́n máa ń pè bẹ́ẹ̀ èé sóbi

Ah, ah. wọ́n kẹ̀ máa ní pé ìyá ìbò ṣùgbọ́n ma ṣọ́ ọlọ́ kí ló máa rí Ibrahim wọ́n ní pé ó mú Ibrahim yóò bá náà sọ pé kó ní gbábá ṣe pé gbá rẹ̀ ẹjá sókọ wa dáadáa ìwọ náà wọ́n ń béèrè orúkọ rẹ lọ́wọ́ rẹ tí ó kọ̀ rẹ dáa sókọ rẹ kó tí ó kọ ọmọ wa tá ń sọ lónìí tó jẹ́ Ibrahim ọlọ́mbà ṣe ní dókọ rẹ̀ oró ẹni títí ń darí ètò àwọn afáwà Ibrahim olóòkọ wọn ni dókọ rẹ̀ oró ẹ̀gbọ́n bàbá ọlọ́mọ òní Ibrahim lóòkọ rẹ̀ ọlọ́run jẹ́ ókọ rẹ̀ oró báwa sọmọ náà lọ́mọ alágbàíkà báwa sí lọ́mọ ọ̀dùnnú báwa sí lọ́mọ ayọ̀ báwa sí lọ́mọ olókìkí báwa sí lọ́mọ àánú báwa sí lólú ọmọ ọlọ́run o báwọn o ní ìparí ọ̀rọ̀ mi àwọn àfọwà Ibrahim sọ lẹ́ẹ̀kan pé ẹ má fètò sọmọ bíbí o àwàdà là ń pè o ẹ má fètò sọmọ bíbí o kìí sọ̀rọ̀ o kí n sàwádà o ààyè ni ò sí fún mi tí bá analyze ẹ̀fọn ọgbà pé kò yẹ ó bá ṣètò sí lọ́kùnrin sí ọgbọ̀n bẹ́ẹ̀ bàbá wá bí ọgbọ̀n tán ètò sí ìgbà náà bàbá jóbìnrin sọ bá bí mẹ́wàá ètò sí Èmi tí ń bá yín sọ̀rọ̀ yìí, ọmọ kejìlá ni mí lọ́dọ̀ ọmọ mi, wọ́n lọ ọmọ ẹlẹ́ẹ̀kejìlá ni mí lọ́dọ̀ ọ̀tá gbogbo, bí ìrìnsọ pé lọ́dọ̀ bàbá o, lọ́dọ̀ màmá ọmọ kejì lálẹ́rí of something over the camp. President wa tó wà lórí oyè ní ìsìn, ọmọ kẹrẹ lórí lábàáyá rẹ̀, ọmọ kẹtàlá, béèrè lọ́wọ́ gọ́kùn yọ sọ ọmọ. Ìkúnlẹ̀ 20 ìyá rẹ̀ ní. President wa Buhari ti ń tẹ lórí rẹ̀ lónìí, ìkúnlẹ̀ kẹtàlá ìyá rẹ̀ ní. Kí ìyá rẹ̀ ọwọ́ á dàbí ìwọ tó ọmọ kò níbi ju mẹ́rin lọ, ọmọ kó ti sólú ọmọ nù.

tọ́ ọba mọ̀ pọ̀ fẹ́ fi ètò sí ti ẹ̀bí pẹ́rẹ́ wà torí kó lè jẹ́ pẹ́rẹ́ ẹ̀kẹ́ ìwà tó ń bí yẹn òun ni ó sọ gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀sẹ̀ yòókù lọ́lọ́lá ọ̀kan nínú àwọn ọ̀rẹ́ mi ẹni yìí sàlàyé pé ọlọ́run tí ó sàánú bàbá àwọn ló ní kó bímọ tó pọ̀ ó sì ní kó níyàwó rẹpẹtẹ ìyàwó bàbá àwọn kẹrin ọmọ àbíkẹ́yìn ìyàwó kẹrin òun lọ́rẹ́ òun lọ sí hajj òun ló jẹ́ nìkan tó ẹkú gbé mú tòbó ilé òun tó òun gbé òun lọ́kọ́ àti kí orí bàbá òun ọ gbálẹ̀ kó bá níyàwó kẹrin yẹn ẹgbẹ́ òun ti tòkì kúrú òun ní sọ bẹ́ẹ̀ ó ní pé ajé tọ́lọ̀ wọn ọba gbójú wa lọ àwọn là ń lérò pa agbọ́n àtàgọ̀ torí pé ẹni tá a lérò pé yóò sọ ọmọ fún wa ó lè jẹpa àti ìbí bóyá ló gbógan láàbí ẹ wo ànẹ́bí wa Ibrahim alayhi salatu wa salam lọ́mọ 90 ló tó ń bí àwọn ọmọ rẹ̀ 90 nítorí bí wọn ìwọ wá wà ní ọwà ní ìjọ 50 olóòtú tó gẹ́ o àwọn amẹ́ríkà wọ́n ti fún àwọn ni wọ́n da orí wa wọ́n tó ń gba àwọn ètò yìí kalẹ̀ wọ́n ní pé ọmọ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ nàìjíríà náà ó ti dáhùn sí torí mọ́ bàbá aláyà àtijọ́ ẹ má tẹ̀jẹ́ sọ bàbá wọn mọ̀ pé ah, àwọn sọ bá ṣe pọ̀ tó bàbá ṣe pọ̀ tó ń gbà náà ní àwọn bàbá wá tí máa ń ní ráyè kátọ́ lè rò bàdẹ̀ sí ṣùgbọ́n ìdẹ́wọ̀n tó fọ́ wa lónìí ni pé wọ́n ti gbọ́ ọmọ lọ́wọ́ pátápátá tó bá ti ilé ìwé ní lágọ́ mẹ́rin yóò ti gba lẹ́sìn nìlọ agídí ní òfin lọ lé kéwú lálẹ́ níkẹyìn àwa símọ símọ símọ símọ àsìkò Òjí wá wọ ọmọ yìí lọ, sọ́pẹ́ sílé, ìyá òṣì ó Wọ́n rà ẹ̀pọ̀ wọ́n sí rẹ́sẹ̀ sí jẹta ó, ó tún lóhun bọ̀ wá. Ẹjẹ́ Àwọn bàbá wa Abdullahi Adélékè lónìí, wọ́n àmà bímọ méjì wò bí mẹ́ta ni wọ́n bí láàdérín sí wọn lónìí ta ni wọ́n bá jẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ méjì mẹ́ta ní àwọn bí ó ṣeéṣe ká má ṣe kiri tí wọ́n mọ́ abẹ náà ọlọ́run kọ́ bá ṣe dáadáa fún àwọn àpá wa tí wọ́n wà níkàlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ní mọ̀ láti pàdé rí ọlọ́run bá ṣe dáadáa fún yóò ẹ bí ọmọ wa tá ń kó lórí Ibrahim ọlọ́run ọba àdékẹ́ ọlá irú ìdùnnú báyìí ni wọ́n máa jogún fún nínú ìtẹ̀mí ayé yìí gbogbo àwọn oore báyìí lọ́lọ́gbọ́n máa bá fi jì kí yín àwọn ìdùnnú ọlọ́gbọ́n máa bá fi jì kí yín gbogbo àwọn orí ilé ayé ọlọ́pọ̀ bá kùnrin orí tí òwe àkíyàmà ọlọ́pọ̀ òbí fi tù yìí ọkàlẹ̀ àtìlẹ̀ fi bèèrè hasana ọkàlẹ̀ àkẹ́bà fi hasana ọkàlẹ̀ àdàbà